الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته

ká lè gba àwẹ̀ níbẹ̀ ẹbí tá ti ṣàlàyé pé oṣù táwa oṣù Muharram ọjọ́ kẹwàá rẹ̀ nínú súnà Ànábì sallallahu alaihi wasallam ààwẹ̀ wà tẹ́lẹ̀ gan ṣáájú kí Ramadan tó dé ọ̀ranyàn láàwẹ̀ yẹn tẹ́lẹ̀ dédé gbàtọ́lọ́wọ́ sọ pé kí a máa gba àwẹ̀ Ramadan kọ́lọ̀ ní yáyọ́ lẹ́dínà amanu kútìbà alaykumus siyamu kama kútìbà ala alladhina min qablikum la'allakum tattaqun àti ṣàwẹ̀ lọ́rọ̀ àyàn lẹ́yìn lórí ọ̀rọ̀ lọ́rọ̀ àyàn ẹ̀yìn àwẹ̀ Àṣúrà tí ọjọ́ kẹwàá nínú oṣù muharram ó wá kúrò nípò ọ̀rọ̀ èèyàn ó wá di tàbá tàbá gbà tàbá ti gbà kò sí ẹ̀ṣẹ̀ kankan tá a ń bẹ̀. ẹ̀san tó wà fún bí ànábì wa Muhammad sọ pé ààwẹ̀ yòókàsí yóò parẹ́ àwọn àṣìṣe wa àwọn ẹ̀ṣẹ̀ wa fún ọdún kan sẹ́yìn tí a pé ti ọjọ́ àràfàtà àgbà yẹn ládàá ti ẹni yóò pa ẹ̀ṣẹ́ ọdún kan sẹ́yìn àti ọdún kan síwájú yóò bá tí ah, pa ọdún kan sẹ́yìn rẹ̀. aṣúra àtọ̀dún atọ ọjọ́ kẹwàá oṣù muharram ó wá sí ojú àlàmísì tó ń bọ̀ ìlú tọ́ọ̀sì ṣùgbọ́n tó yẹ ká fi wẹ́ẹ̀sì ká fi sọ pé àti wẹ́ẹ̀sì ni pé muhammad sallallahu alaihi wa alihi nígbà tó gba aṣúra lọ́dún kan sọ pé ìyàgbé tó ń bá tọ́lọ̀ ń bá dá ẹ̀mí òun sí tọ́lọ̀ ń ṣe ń kú lórílẹ̀ ibi ọdún tó ń bọ̀ ànábì ní àṣù mùtáàsì ọkàmọ́kọ́lù máa gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án máa gbà mọ́ láti fi lè yàtọ̀ sí àwọn yẹ̀wúdí torí pé àwọn yẹ̀wúdí ló ń gbà àwẹ̀ yẹn tẹ́lẹ̀ gbà sànàbí tó dé màdínà ìgbà tó dé màdínà torí wọn ti ń gbà ló béèrè wọ́n sì dá lóhùn wípé ọjọ́ kẹwàá oṣù muharram táwa ẹni ọlọ́run ọba la Musa wàkọ́ àti àwọn ìjọ rẹ̀ lọ́wọ́ tani mẹ́jà lọ́hùn Musa wàkọ́ òmàhú min àdúwìhì ọlọ́run ọba la Musa àti àwọn ìjọ rẹ̀ kúrò lọ́wọ́ ọ̀tá wọn. ònìyàn mọ̀ sọ̀lẹ̀. Ah, ọjọ́ dáadáa lè lérò torí náà Mùsá wá ń gbà àwẹ̀yìn àwọn náà wá ń gbà ànábì sallallahu alaihi wasallam wá sọ pé àwa gan ra súnmọ́ Mùsá jù yín lọ àwa alálẹ́tọ̀ọ́ sí Mùsá jù lọ torí pé ẹ̀mọ̀ pé ó ti wá ànábì ti sọ tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam àwọn ànábì ọlọ́run ọmọ ìyá ni gbogbo wọn ànábì wa pàṣẹ pé káwọn mùsùlùmí káwọn gbà wẹ̀ ń jẹ́ so náà torí gbọ́dọ̀ àwọn Yahudi ní ànábì ìdílé ti mélòó ti gbọ́jọ́ yìí ànábì lóun ó gba ọjọ́ kẹsàn-án torí pé àwọn Yahudi yẹn alùpàgbò òbí àárẹ̀ ìlú ni wọ́n ẹni tí a bí tọ́lọ̀ ti bínú sí wọn àti gbé jìnnà sí kẹ ọlọ́run torí náà àgbọ̀dọ̀ kọ́ ṣe wọn. wọ́n á fi ọjọ́ kẹsàn-án kan kó fi lè yapa sí tiwọn pé ẹ̀yin gba ọjọ́ kẹwàá nìkan àwọn ọmọ gba ẹjọ́ kẹsàn àti ẹjọ́ kẹwàá bó tilẹ̀ pé ọlọ́run wa kádàrá kánà bí ìdí ọdún yìí mo ti sọ sílẹ̀ mo ti sọ sílẹ̀ èsì sọ yẹn wà sọ nǹkan kan pé tànà bí ìjà ti sọ pé tọ́lọ̀ bá jẹ́ sí àtúnkẹ́kọ̀ọ́ ń bẹ̀ náà náà ni tí tọ́lọ́run bá dẹ̀mí wa ni tó fi hàn pé ọlọ́run ọba nìkan lálágbára òun ló sì mọ̀lá kò sẹ́ni tó mọ̀lá ọlọ́run kò ṣàánú àti náà ká ti ìmúra sílẹ̀ tó ń bọ̀ yìí kò ṣe rọrùn fún wa máa sọ pé òun ti gbàgbé mi kẹ́nìkan máa sọ pé gbàgbé òun ò rí tóun ó jẹ́ kí ló ń jẹ tẹ́lẹ̀ tó mu tẹ́lẹ̀ náà gàrí náà lèèyàn ó fi jẹ sàárì náà ni fi ṣe ìbò oúnjẹ ti yan nìyẹn tọ́lẹ́lẹ́ mi rò pé tí wọ́n bá fẹ́ rẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ́dọ̀ tiẹ̀ tó jẹ gidi ni kó ń jẹ àtẹ̀wà kó ń dẹ̀ jẹ ẹran gbà pé kó ń jẹ adìyẹ gbà gbọ́dọ̀ mu ǹjẹ́ tó ń jẹ oúnjẹ tó ń jẹ nọ́mà yẹn náà ló ń jẹ rẹ̀ èèyàn á jẹ sàárì bá ṣe máa ń jẹ nínú Ramadan tí oòrùn bá sì wọ̀ nírọ̀lẹ́ náà láti ṣì lóbi ti Ramadan kò sí yàtọ̀ àyàfi tí àwẹ̀ Ramadan jẹ́ ọ̀ràn èèyàn dandan gbọ̀n àwẹ̀ eléyìí ọ̀ràn èèyàn tiẹ̀ kì í ṣe ti dandan hmm? ẹni tó bá fẹ́ ni tó ń ṣojú kòkòrò ládáyìn ẹlọ́kọ́ ṣe nílọ̀ fún wa wẹ́ẹ̀sì tọ́ọ̀sì tó ń bọ̀ insha Allah Allahumma wẹ́ẹ̀sì ilé tó ń bọ̀ wẹ́ẹ̀sì mini Monday ọ̀la Tuesday wẹ́ẹ̀sì ọ̀túnla àti ọ̀túnla tọ́ọ̀sì jọ́mẹ̀rin tọ́ọ̀sì ọ̀túnla àti jọ́mẹ̀rin. Okay. Okay. Now, kí ni tí ẹ̀yìn gánà òsùn láti ṣe òsùn lẹ́yìn kan bá ní òun ní ní ọtí ò bí abẹ́yẹn ṣe àgbó àpò àbíkà náà kan àbúrí ọkọ̀ sí ò kí ni ìgbòye tí gbà wù. ọ̀nà wo ló gbà ríran yẹn sí bóyá mo ń bẹ̀ dànù sórí mo fẹ́ dáhùn béèrè ẹnìkan lòun rí yan sí yàn ó wá ní kéèyàn ṣàdúrà kan tàbí kéèyàn ṣe sàárà kan tàbí kò tiẹ̀ sọ pàtó àdúrà tó ní ó ṣe ṣàníká ṣe àdúrà tàbí kò sọ pàtó irú sàárà tá a ṣe irúfẹ́ sàárà wo la fẹ́ ṣe kò sọ ṣàníkí yẹn ṣe sàárà kí ni ìhàwó ní ṣẹ̀ríà ìsìláàmù kọ sí irú ẹni bẹ́ẹ̀ àti tó sọ ìbéèrè àkọ́kọ́ tá béèrè láti lè dáhùn ìbéèrè ni pé ọ̀nà wo ló gbà láti rí ìrántí ṣé òun fúnra rẹ̀ nìkẹ́ dáhùn ṣé òun fúnra ara rẹ̀ ló kàn dédé wá báyàn pé òun ríran báyìí sí ni àbí ẹni yẹn ló tọ̀ ọ́ lọ wípé kó bóun yẹ àlàáfíà ọ̀hún èkejì nínú ìbéèrè ọ̀nà tó gbà yẹn náà tó lè pé ṣé ẹni yẹn lálàá lórí ran nínú àlá ló lálàá pé báyìí báyìí tàbí kìí pé ó lálàá ó kàn rí lójú ayé tó ráwọn kan sọ pé àwọn ọmọ ríran lójú ayé ojúrẹ́ tó sọ pé sẹ́yìn ó bá kú òun ó mọ̀ lọ́nà tó fún un lágbára yẹn pé òun ó rí báyìí àjọ kan wù báyìí kí èsì pó sùn torí ni àbí òun fúnra rẹ̀ máa ń yẹ nǹkan wò ẹlòmíì kì í pé wọ́n wà ẹlòmíì yóò lọ yẹ nǹkan wò lọ́dọ̀ àwọn tó ń yẹ nǹkan wò bóyá àwọn babaláwo tó ń lo ọ̀pẹ̀lẹ̀ bàbá ẹ̀rìndínlógún tàbáwọn tó ń da ọbẹ̀ àgbègbè ọ̀nà tí wọ́n sá máa fi wọ nǹkan wọn àti lọ́dọ̀ àwọn àfa àtẹ̀sùbá iyẹ̀pẹ̀ títẹ̀ ìlà fífà sínú òwe àtòríṣiríṣi ṣá àbọ́dọ̀ àwọn wòlíì kìrìyọ́ àwọn kérúbù àbí sẹ́ráfù ní àbáwọn pásítọ̀ pé ẹlòmíì ló lọ wọ́n wá ríran sí ọ̀rẹ́ rẹ̀ pé sọ fọ́rẹ̀ rẹ̀ kan báyìí báyìí báyìí báyìí tàbí ìyàwó ẹ̀ tàbọ́mẹ̀ tàbọ́kọ̀ ẹ̀ ni wọ́n tún ríran tí ó máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi ò lọ yé wọ́n lè wọ aládàbọ̀ alóhùnbá ní ẹbọ̀n wo tó a ní títí ẹ̀ wo tẹni báyìí báyìí lọ sọ fún ẹ àmọ́ òjá babaláwo tàbí kó máa lọ kẹ́nìyàn kan pé arákùnrin wa tó gbogbo àwọn ọ̀nà yẹn pátápátá kì ṣẹ̀rẹ́ ìsìlámù sọ̀rọ̀ ò ni pé tó bá jẹ́ àlá ló ń tọ̀ ńlá sí ẹni yẹn tó jẹ́ àlá tí ò dáa bóyá ó rí i pé ó ń lá accident nínú àlá yẹn tàbó tiẹ̀ kú àbí nǹkan burúkú kan ṣe tàbí ìdánwò ló ṣe bí ẹ ó lálàgbọ́ ọmọ tó ṣe wáyé kàbíkẹ́ náà ó fèlì rìsọ́ọ̀tù rẹ̀ tí ìjáde s9 ẹ̀gbọ́n òun bíi máàkì wáyé kì báyìí pé ẹ̀fà tó dorí kodò mẹ́sàn-án òun ló kó jáde àti bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ó sáàrù ìrìnà burúkú sí tàbórí wípé wọ́n mú wọn sọ ọ́nà ẹ̀wọ̀n àbí kidnapper gbé e, àbí ó jẹ́ gbèsè ìdíjẹ̀rẹ́ Islam sọ ni pé àkọ́kọ́ tó bá ti jí òǹtọ̀ yẹn fúnra rẹ̀ kó sí tọ́ sí ẹ̀gbẹ́ òsì rẹ̀ ìtọ́ tó so atẹ́gùn lẹ́ẹ̀mẹ́ta lẹ́ni tó ń ṣe a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim tọ́kọ̀ bá ti ìbàlẹ̀ dáadáa kó lọ yan lẹ́sílà ara ká méjì kó bẹ̀ lọ́n pé ọlọ́run nǹkan tó ń rí mọ́jì ó ṣẹ mọ́jọ kó ṣẹ tó bá jẹ́ ètò ìbánilẹ́rù gan tó jí lójijì tó bá lẹ́rù a'udhu billahi minash àwọn olùrí dálímẹ́tì láì sáàmà ní gbọ̀gbọ̀ bí i wà ikọ̀ bí i wà ṣàbí ìbàdí i mhm, wà ní ké odògùn ń mhm, tó jẹ́kẹ́ ìgbà tó jẹmọ́ jẹmọ́ rí sí àìlò lójoojúmọ́ kódà ìlú ní òní ìlú nígbèsí ayé ẹ̀ kò ní lálàkẹ́kẹ́ tó dẹ́rù bá jọjọ́ bíjọ tó bá dúlà náà ìyá rẹ̀ ismu muslim wà bí orí ẹ̀ yóò wà mí ń ṣáàrì ṣàyàtì wà á ń wà simple náà láti sọ yìí ànábì wa ni kó sọ fẹ́ni kankan àtẹ̀ntò nífẹ̀ẹ́ sí sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ abáwájẹ lálàá tó dá dẹ́rùbà aláwà gbọ́dọ̀ àwọn àfáà lọ́gbọ̀ àfáà ìjọ ohun mọ̀ lálàá báyìí ẹnìkan bá mi sọ̀rọ̀ pé òun lálàá tó ń bá ti fẹ́ gun òkè bá ẹsẹ̀ wọn ó kàn yẹ̀ wọn ó jábọ́ wọ́n wá lọ bí iṣẹ́ wọn níbi tó wà promotion ẹ̀ kò wá bọ́ tó ti tó bí ẹ̀mí ìlú kan alálàá yẹn promotion ló dé ó wá sọ pé òun ò tètè kíyè sára pé kí ni kó òun ṣe mo ní kò sí tó fẹ́ ṣe mo ní aláyẹn tó ń tú fún ẹni wípé hmm? tó fi ń jábọ̀ yẹn ó fẹ́ gun òkè kó lọ kú ikú ló wà lókè yẹn ọlọ́wà ni wọ́n lọ kú o ìtumọ̀ rẹ̀ nìyẹn mo nígbà tó jábọ̀ yẹn ṣe òun òde lóhun òun òde ẹ̀ tó bá lọ bí tó ń lọ yẹn ó fẹ́ kú nìyẹn àbò fẹ́ kú ní òun fẹ́ kú òun ló fi rí yẹn promotion ni lọ kàwé ẹ̀ dáadáa àwọn nǹkan tó fà á tó fi ń ṣe èlú wípé òun mójútó òun ò fi bẹ́ẹ̀ mọ̀wé lọ kàwé sí àwọn owó kí ni wọ́n máa ń béèrè níbi ẹ̀gbáàmù yẹn lọ kà dáadáa èyí wọn àti ẹ̀gbáàmù promotion yẹn kò ní nǹkan kan ṣe so kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé o ti ẹ̀ lálàyé so kó wá lọ tó máa ṣàdúrà káàmù gidi àkáàrù gidi láti máa dáàbò bo ààrẹ tí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún ní wípé àṣẹ ìtọ́m tẹ̀rí yẹn <clears throat> ó burú gan tánà ibi yẹn mọ́ sọ tó bá ti lọ sọ fẹ́ nìkan kí nìyẹn ó padà ṣe àfi tọ́lọ̀ bá ṣàánú èèyàn ló kù àfi tọ́lọ̀ bá ṣe kí ni ló kù dẹ́n kí nìyẹn náà àṣẹ ìtọ́m máa ń mú wá láti jẹ́ kéèyàn bẹ ẹlẹ́bọ kéèyàn bá lọ ṣẹbọ tó ní ó padà nípò ṣe tutù kan Abu Hurairah radiyallahu ta'ala anhu ó lálàpọ̀ òun mu wàrà nínú ìgbà tó yàn mú méèkì lójú oorun gbàtọ́dọ́dọ́ ànábì sàn pé wọ́n fún ní nǹkan jẹ lójú oorun ni lọ́dọ̀ tí wà ní ànábì sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹ́ ó ní ìmọ̀ púpọ̀ ó ní ìmọ̀ tó pọ̀ ẹ̀lẹ́ ẹ̀yẹn jẹun lójú oorun kí nígbà náà kàn tèmi bá jẹun lójú oorun màá ti bá ti jí ni màá dúpẹ́ fọ́lọ̀ pé mo dúpẹ́ tó fún mi jẹ òtó fún mi mọ́ kí n kú làwọn ẹlẹ́ o ti ápù sí mi rí dáadáa gbàtà wà yẹn bẹ́ẹ̀ sí káàkiri èèyàn bá ti ra olúwa ilẹ̀ tó jẹ́ yẹn gan mi jẹ ìtọ́kọ́lọ́ mo dúpẹ́ tó fún mi jẹ fún mi kà sí nǹkan kan láǹkó nítumọ̀ tí èèyàn bá jẹun lójú oorun tó ọlọ́run mo dúpẹ́ o tó fún mi jẹ tó fún mi mu jẹ́ kí n wà àwọn tí ó jẹ oúnjẹ àlùjànnà o ìtumọ̀ tó dáa ó máa lọ kankan inú kan ò ní ṣèṣì irun rẹ̀ àmọ́ tó lọ tó wọ́n mọ̀ fún mi ló ń jẹjẹ lójú oorun very good ó parí ìwọ tó jí láàárọ̀ tó ṣe alhamdulilayi lẹ́bí náà bá dà àtúntún lọ ka iná fi kọ́líkì sàmọ́wàtí àwọn nǹkan wọ̀nyí ó ti ka ó ti kí ni irun gan àṣàrù gbogbo ẹ̀ kí ń bọ̀ lọ. sábẹ́ ànábì kan sọ ó ní nínú àlá orí òun jábọ́ òun wá fẹ́ gbé orí yẹn yóò lọ òun wá ń kan ó ní tó wà ń lọ rẹ̀ ṣeré máa lọ aláwọ̀ ẹ̀ntẹ́sìn òye mi ẹ́ wọ́n ti gorí òun lọ òfìfò ní ó tún máa sọ káàkiri pé àti kòròfò lòun tó ń rìn kò sí tó ṣe ṣẹ̀tàn ló ń fọpọlọ ẹ̀yàn ṣe tó nípa kálẹ̀ nǹkan ni. nítẹ́ni yóò ṣe nìyẹn kò ní sọ fẹ́ nìkankan gbẹ lọ́hùn kíkiri yẹn máa ṣe ayé ní abala kejì tí ò dáa àwọn èèyàn tó máa rẹkọmẹ́ǹdì ètùtù tàbí sàárà àbájúà fún àlá tó dáa mo lálàáfẹ́ epo ra mọ́tò lọ́mọ ṣàdúrà tó kó lè bọ́ sí wẹ́ àlọ́bí ń tẹ́yẹ̀ bá lálàá tó dáa èèyàn lè sọ fún ẹni tó nífẹ̀ẹ́ sí ìmọ̀ àlè sọ fún ẹni tí a fẹ́ràn ẹ̀ta àwọn tó fẹ́ràn wa ọlọ́run ló sì mẹ́ni tó fẹ́ràn wa ń tòótọ́ kó máa di pọ́ta tún dé jẹ́ àlá tó dáa gan béèyàn bá láǹgbà mi tó bá lọ́dọ̀ babaláwo wọn ó tù ní ọ̀nà burúkú fún àpẹẹrẹ èèyàn kan bá rí èèyàn pò ń kọ́lé gbogbo èèyàn wá ń kí pé ẹkú ooru ẹkú ewu ẹnu kílẹ̀ ẹkú ìnáwó ẹkú ìnáwó ìṣílé yín nǹkan kan ó wà lọ́dọ̀ babaláwo pé ẹ dákun kó ilé tó yẹ kó kọ́ láyé ló àwọn ayé ti ní kó wọ́n ti kọ́ sọ́ọ̀rùn wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ àfi kó o múra o láti gba ilé rẹ̀ padà ṣé níbẹ̀ àwọn èèyàn wá ọ̀nà wa ó ṣàkíyèsí ìyá kan bóò lè àwọn èèyàn ṣe pọ̀ tí ìyá ò ní sí ńbẹ̀ ilé tó yẹ kó kọ́ láyé ni wọ́n ti gbẹ́ olúwa ní abálájọ ó ti pẹ́ tó ń ti ń tu owó jọ òun ó dájọ́ dájọ́ dájọ́ dájọ́ gbogbo àwọn ẹgbẹ́ òun ló ti fàjọ yẹn kọ́lé òun ò kọ́ nǹkan kan ní àládáadáa tó yẹ kó ní mo dúpẹ́ ọlọ́run o jẹ́ kó di ìmúṣẹ o jẹ́ òṣẹ wọ́n tún ti dá láwọn ẹbọ lókù tí èlò máa ṣe àbí lẹ́kṣọ́rà tó phd ó dání ó lálàákò ń dá professor, wọ́n ti gba pòfẹ́sọ̀ ẹ lọ́wọ́ ẹ nìyẹn nǹkan tí wọn bá sọ bẹ́ẹ̀ wọn ò ní jẹun èṣù gangan tó wà lọ́dọ̀ rẹ̀ lè sọ fún un pé kó sọ fún un bẹ́ẹ̀ pé tó tú sí nìyẹn ẹnìyẹn ó dẹ̀ ní problem lóòótọ́ so kọ́lọ́n kó ṣàánú wa tó bá jẹ́ àwọn tó wá ń ríran pé àwọn lọ dá fáǹkan kan sẹ́yìn pé ìyẹn ti kílẹ̀ àmì ṣẹ̀ríà man ata arofan auka ina wa sodako kọl káfàrọ bí ala muhammadin ẹni tó wá lọ bá adágbígba tàbí ẹni tó ń yẹ nǹkan wò kan tó wá gba tó wí gbọ́ ànábì ni ó ti ṣe àìgbàgbọ́ sí tọ́lọ ń sọ̀kalẹ̀ fánábì oní alukur'an nínú ẹgbàá wa sọ ọ̀nà ọ̀rọ̀ ànábì ẹni tó bá lọ yẹ nǹkan wò hmm? tó lọ yẹ nǹkan wò tó sì gba ń tẹ́ni yẹn sọ gbọ́ ọlọ́run ní gba ẹ̀rùn rẹ̀ fún ọjọ́ mélòó ogójì ọjọ́ kò sì gbọ́dọ̀ mọ́ kí torí ò bá kí èdè di kẹfì yìí ó lọ yẹ whatsapp lẹ kò gbàgbọ́ ṣùgbọ́n lọ yẹ wò kò gbàgbọ́ kí n tó sọ mistake mo ṣe yẹn ó lọ yẹ nǹkan wò babaláwo ẹ bá mi wò àfá ẹ bá mi wò àlàáfíà mi ogójì ọjọ sí john ọlọ́run nígbà kò sì gbọdọ mọ kí torí yóò di kèfèrí ṣùgbọ́n kò ní gba aládà kankan ó kan ní o gbọdọ lọ mọ́ pọn mi lọ pọn sínú apẹ̀rẹ̀ yìí wọ́n pọn mi sínú omi yẹn á ní rẹ lọ omi wo ló rí wọ́n lè láì mọ́sàlù lè ààlà àpèjúwe tó ga jù ní tọ́nà ṣùgbọ́n tó bá gbàgbọ́ àlẹ́bí ló ti ṣàìgbàgbọ́ sí koran ẹni tó wá ń yẹ̀wò fún nǹkan tó tó bá jáwọn yẹn ni tàbá àwọn wòlíì tó kàn pè é lọ́nà arákùnrin jẹ́ kí n rí ẹ ṣebẹ́mi náà lẹ́ ń wò lọ́ọ̀kan ẹ olúwa ní pé kò ní olúwa ò lè rán yín sí mi mo ti bólúwa sọ̀rọ̀ láàárẹ̀ mo ti kírun ah! ìwọ́ kìníkànkan kan òjíṣẹ́ ọlọ́run ló ń bẹ́ sọ̀rọ̀ èyí ṣe òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ èṣù ni ọ́ pàdé ẹ̀mọ́ kékùrì sí yù gbogbo àjẹ̀nú ọ̀dọ̀ rẹ̀ ó ti sá lọ àmọ́ kakùrì sí yù òun kò ti rẹ́nu ẹ bó ṣe ń jẹnu tí ọ̀kan ni ọ̀kan ni òun bá fún ọ ní tó mọ̀ sí mo ní àwọn òbí kálí mẹ́tìlá ìta mẹ́tìlá ìṣàrìmọ̀ àkọlà kan wọ́n wò ń gbà yín àgbẹ̀dẹ̀ láwọn kankan tí nǹkan kìí báyàn lẹ́rù àyàkí dẹ̀ ní pé pòsíṣàn tí èèyàn wà ń gbà yìí kìí ṣe pé ní ìsin náà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ pé yàkìyàn ó tún tẹ́yìn ó ṣe náà nìyẹn tí wọ́n tí mò ń gbìyànjú láti sọ ni pé àwọn wòlíì àbí kìnnìkan kò ní ìdí kí wọ́n bá sọ fún èèyàn tó bá ti ń sọ lọ pé mo rí ìran kan ní ìran wo lẹ́rí pé ẹ̀ ń kírun àbí ìyẹn gangan ò ní dé ó sọ ẹ̀ ń kírun àbí ẹ máa bọ̀ kán wẹ̀ ní Islam tẹ máa kírun ìyẹn gangan no ìwọ ni mo rí ìran sí ò pé mo wẹ̀ yín sí mùsùlùmí <laughs> ah, ìwà arákùnrin ò fẹ́ gbọ́ àsọtẹ́lẹ̀ mi kò sọ àsọtẹ́lẹ̀ tẹ́ ẹ lè sọ tó tayọ ń tọ́lọ̀ ẹni tí ò bá ti kírun ọmọ náà ni àtọ̀tẹ́lẹ̀ wo ló sọ tó kọjá ẹni tí ò bá ti ṣe Allahu akíbárú tí ń ṣe aleluya ọmọ náà ni ẹmọ̀ yóò kú ọ̀lọ́dọ̀ èèyàn ni we have a case ìgbà tí mo treat the issue in detail from years back ọ̀rọ̀ aláì pípú ní tẹ̀síìdì tẹ́bá rí báwọn èèyàn ń sọ ọ̀sọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ríran sí pé ilé rẹ̀ jóná mùsùlùmí fáwọn alájà mi o báyìí náà ṣe ń sọ mọ́ náà ẹ má dárúkọ anybody so tó lọ tún ṣe ìgbélé ní church ṣé three months kan ni wọ́n ló lò ilé òun tún padà jóná so wọ́n sọ fún wọn pé mistake tó ti ṣe nìyẹn ìbẹ̀rẹ̀ yẹn ni wàá ti campaign pẹ̀lú tawhid àkídà ṣe pàtàkì jẹun tí ò wá ti bá ṣe dáwà ìgbà míì common sugar ṣúgà ní òní kí a fi yẹ sàárà ẹbọ nìyẹn because àlìjẹ̀nú yẹn májẹ̀mú tó fún ẹ nìyẹn ṣúgà ní òní kò lè gbà ní iyọ̀ ìgbà ní ọkà bàbà ó ní kó fún fáwọn dábà nígbà àjẹ̀nú yẹn fi sí májẹ̀mú nìyẹn tó mọ̀ òlẹ̀ lọ bẹ́ẹ̀ nìbọ̀dì lọ sọ́dọ̀ ta ni ọdọ̀ ọlọ́run adọ́dìdì kọ wà ní ìtaṣe àwọn alámì ìgbà ò ní túmọ̀ ó mu gàrí sùn olóko ló já sómi nígbà tó lójú oorun gba owó ló ti kó sínú omi kì í sàtálẹ̀ ni èèyàn mu gàrí oṣù ó ní bó ló ṣe ní já sómi lójú oorun lẹ́yìn tí bá ń ṣe tí bàbá ń ṣe èèyàn kò sí pé yóò ṣe èèyàn ẹja ó gbé èèyàn lò àkùsálà téèyàn ò lè lá ọlọ́ọ̀lọ́ ogún bà eégún ó lè èèyàn téèyàn bá ń ṣe bà ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà mo fi ń sọ ní ẹ̀bá ti ní ibà táyé yóò mọ̀ já ìgbà ní o ní ìdí treatment lọ́sọ̀ títì kí wọ́n ṣẹ́ẹ̀kẹ́ lèmi náà yàwó sàn já bíbí bíbí tètè lọ mọ́jẹ̀ heart disease ń nìyẹn wọ́n yẹ sọ ṣe tí ò sáyé là ń gbìyànjú ẹ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته